abala ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀gá àgbà adájọ́ òkòrò ni ó ti fọwọ́ sí ẹ̀bẹ̀ àwọn ìpínlẹ̀ mẹ́ta pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ilé ìgbìmọ̀ asòfin méje láti tako ọjọ́ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti ilé ìfowópamọ́ àgbà dá láti kó owó àtijọ́ ti two hundred naira five hundred naira àti one thousand naira kúrò nílẹ̀ ẹ̀bẹ̀ yìí ni wọ́n gbé wọ ilé ẹjọ́ fún ìtura àwọn ará ìlú nítorí wípé owó tuntun yìí sì ṣọ̀wọ́n gógó káàkiri wọ́n ti sún ìgbẹ́jọ́ yìí síwájú sí ọjọ́ karùndínlógún oṣù tí a wà yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ààrẹ orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ni ó ti gba iṣẹ́ lọ́wọ́ olùdarí ilé-iṣẹ́ mádàndòfò ẹni michael akabogu látàrí wípé ó ṣe ayédèrú ìwé ẹ̀rí ìsìnjọba tí a mọ̀ sí àgùnbánirọ̀ àwọn ọlọ́pàá ti pe akabogu fún ìwádìí lẹ́yìn tí àwọn alábòjútó àgùnbánirọ̀ ti wípé wọn kò fún ní ayédèrú ìwé ẹ̀rí àgùnbánirọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ti crystal palace ẹni michael olise ni ó ti yan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó fi gbangba wípé òun ara òun gẹ́gẹ́ ọkùnrin tí yóò gbá bọ́ọ̀lù fún ikọ̀ Algeria. Olise tí ó jẹ́ ọ̀dọ́ òkè òkun fún ilẹ̀ Faransé tí ó ti di àbòmọ́wọ́ láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ ni ó ní àǹfààní láti darapọ̀ mọ́ ikọ̀ Faransé, England, Nigeria àti Algeria. Bọ́ọ̀lù tí ó gbá wọ inú àwọn nínú ìdíje ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ dọ́gba pẹ̀lú ikọ̀ Manchester United láìpẹ́ yìí ni ó túnbọ̀ mú kí wọ́n gbàgbọ́ wípé ọjọ́ iwájú rẹ̀ yóò dára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká olórin Habib Òkìkíọlá tí a mọ̀ sí Portable Ọmọlálọ́mí ni ó wípé ó wu òun láti ní àj àjọṣepọ̀ orin pẹ̀lú gbajúgbajà olórin àṣá. ó wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ó wu òun láti bá kọrin ṣùgbọ́n àṣá jẹ́ ọ̀kan gbòógì tí òun nífẹ̀ẹ́ sí. bákan náà ni ó fi èròǹgbà rẹ̀ hàn láti gba àmì ẹ̀yẹ ti Grammy gẹ́gẹ́ bí olórin ilẹ̀ adúláwọ̀ tí ó dára jùlọ. bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí àmì ẹ̀yẹ tí a ti fún ní orúkọ náà báyìí nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré àti adẹ́rìnpòṣónú adéyẹlà adébọ́lá tí a mọ̀ sí Lizzie J ọmọ ìbàdàn àti adéyẹmọ adélèrè olúwafẹ́mi tí a mọ̀ sí bàbá alárìíyá ni ó lo ìtàkùn ayélujára wọn pẹ̀lú àwọn àwòrán ayẹyẹ ìgbéyàwó tí Lizzie J kọ sí abẹ́ àwọn àwòrán náà wípé ìbẹ̀rẹ̀ tuntun sí títí láé eléyìí ni ọ̀pọ̀ ènìyàn ti ń kí wọn kú oríire ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ gbàgbọ́ wípé wọ́n ṣe ìgbéyàwó ní nítorí wípé òṣèré ni àwọn méjèèjì kí ó má ṣe wípé eré ni wọ́n ń ṣe ọ̀rọ̀ yìí ni ó lọ lọ́wọ́ lórí oríìtakùn ayélujára. ní ẹlẹ́ẹ̀karùn-ún ilé ẹjọ́ àgbà ti ìpínlẹ̀ Kogi ni ó ti pàṣẹ wípé kí ọ̀gá àgbà àjọ tí ó gbógun ti ìwà jẹgúdújẹra ẹni Abdulrasheed Báwà wà ní àtìmọ́lé fún ìtakò àṣẹ ilé ẹjọ́ amòfin Rukayat Ayọ̀ọ́lá paláṣẹ fún ọ̀gá àgbà àwọn ọlọ́pàá láti rí i dájú wípé wọn kò fi Báwà sílẹ̀ nítorí ẹ̀sùn ìrúfin ilé ẹjọ́ tí wọ́n fi kàn lẹ́ẹ̀kan sí i bákan náà ni ó pàṣẹ wípé kí Báwà wà ní àtìmọ́lé látàrí wípé ó tako ìgbẹ́jọ́ tí ó wáyé ní ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún tí ó kọjá tí ó wípé kó ṣe àfihàn ẹjọ́ àl Ali Bello. Ilé-ẹjọ́ àgbà ti Àbújá ni ó kọ́kọ́ gbé Báwà fún ìrúfin ilé-ẹjọ́ nínú oṣù kọkànlá ọdún tí ó kọjá yìí náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ìlúmọ̀ọ́ká Made Kuti ti tako gbajúgbajà olórin Peter Okoye lórí ìfiniwéni tí ó ṣe látàrí èdè àìyedè tí ó wà láàrin òun pẹ̀lú àbúrò bàbá rẹ̀ Ṣeun Kuti. Peter Okoye wí pé kí Ṣeun Kuti fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ Made Kuti ṣe àwòkọ́ṣe. Eléyìí ni ó mú kí Made Kuti sọ pé kí ó má fi òun ṣe àrífín sí Ṣeun Kuti àti wípé ìfẹ́ tí ó so ìdílé Kuti pọ̀ kò ní ní bàjẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré àti òṣèlú Fúnkẹ́ Akíndélé ni ìyá rẹ̀ ti ṣe aláìsí bí ó tilẹ̀ jẹ́ wípé òṣèré náà gba àdúrà ẹ̀mí gígùn fún ìyá rẹ̀ ní ọjọ́ ìbí tí ó ṣe kọjá ní oṣù díẹ̀ sẹ́yìn tí òṣèré náà sì wípé ìyá òun jẹ́ aláàánú ènìyàn tí òun sì kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi tí ó sì jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀ títí ó fi di ohun tí ó jẹ́ ní ọjọ́ èní ṣùgbọ́n kòkòrò òjẹ́ agbádùn òbí tó gbó ikú ṣe bẹ́ẹ̀ ó mú ẹni rè lọ kí Olúwa wà pẹ̀lú Fúnkẹ́ Akíndélé àti àwọn ládùúrà wípé ẹ̀yin màmá dára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Yétúndé bakare ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn lórí ìhà tí àwọn ènìyàn kọ sí àyájọ́ olólùfẹ́ ti ọdún yìí pẹ̀lú àwòrán gbólóhùn tí ó wípé ọjọ́ tí ènìyàn bá kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i wípé òun nífẹ̀ẹ́ òun ní tòótọ́ òun yóò ya àwòrán rẹ̀ fún àrọ́mọdọ́mọ òun láti rí nítorí wípé ìyà ìfẹ́ jẹ òun púpọ̀ lábẹ́ àwòrán náà ni ó ti wípé àwọn ènìyàn kò tí ì máa ṣe àfihàn ìfẹ́ wọn àbí àwọn olólùfẹ́ ti jára wọn kulẹ̀ ni nítorí àwọn ènìyàn kò tí ì máa sọ èròǹgbà wọn di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára tàbí béèrè ohun tí olólùfẹ́ wọn fẹ́ fún ọjọ́ náà àbí wọ́n fi ọ̀rọ̀ ìfẹ́ wọn pamọ́ ni. gbólóhùn yìí ni òṣèré Yétúndé Bákàrè fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn ènìyàn sì ti ń wí fún wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ lọ́tùn-lósì. nínú b ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré Jídé Awóbọ́nà ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti wí pé kí àwọn ènìyàn ṣe àdúrà fún òun fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí àwọn ìlú mọ̀ọ́ká ẹgbẹ́ rẹ̀ sì ti ń kí i ní mẹ́sàn-án mẹ́wàá kó ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n sì ń tọ́ka sí irú ènìyàn tí ó jẹ́ pẹ̀lú gbólóhùn àdúrà. bákan náà ni àwọn olólùfẹ́ rẹ̀ kò gbẹ́yìn nínú àdúrà ọjọ́ ìbí fún òṣèré náà. kò ní jù báyìí lọ fún abala àjábalẹ̀ ìròyìn mi ọjọ́ rẹ̀ ó